wọ́n lọ wọnú àkáǹtì mi wẹ̀yìn ọmọ ẹgbẹ́ ẹ̀ mọye tá à ń dání. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àbí a àṣekán ṣùgbọ́n ẹnu nǹkan tá à ń ṣe fúnra wa ó sì ń wúlò fúnra wa. bẹ́ẹ̀ni. mo mọ̀ pé nínú nǹkan tá à ń gbò lọ́kàn yàwá láàjẹ rí. ẹ jẹ́ kí wọ́n mọ àwọn tí ń ṣe lọ tí wọ́n ń pariwo wọn yìí ẹ jẹ́ kí wọ́n mọ pariwo náà ẹ̀yin ọ̀ràn míyàn ẹ máa múra ni hmm. ṣùgbọ́n bí tá a bá kọjú sí. Si, ẹ̀yin ọ̀ràn mìíràn àwọn ọ̀kọ́jú sẹ́kọ̀ọ́ àkọ́jú sí àkọ́jú sí Ìbàdàn àkọ́jú sọ́nà Òdò fókọ̀sì wa gangan Kwara State kí ni mo ní fókọ̀sì wa Kwara State Kwara State Kogi State òun ni fókọ̀sì wa àtẹwọ́rọ̀ mìíràn torí pé Kwara State ilé Odùduwà ni. Kogi ilẹ̀ Odùduwà ni. ibi Evergreen gangan gangan gangan ọ̀nà fọ́kọ̀sì àwọn ọ̀ràn mìíràn tí ẹni ẹni tó bá lè fẹ́ máa pariwo lẹ́kọ̀ọ́ ẹjẹ́ wọn máa sọ̀rọ̀ wọn lẹ́kọ̀ọ́ kọ́lọ́ ọba ọba fún wọn ṣe ẹ tó bá ń ṣe tiẹ̀ lọ́nà òdò ẹjẹ́ wọn máa ṣe tiẹ̀ lọ́nà òdò kọ́lọ́ ọba ọba wa fún wọn ṣe ẹni tí ń ṣe tiẹ̀ lọ́nà ọ̀yọ́ ẹjẹ́ wọn máa ṣe tiẹ̀ lọ́nà ọ̀yọ́ kọ́lọ́ ọba ọba wa fún wọn ṣe.